ẹ̀rí Bọ́lá Ahmed Tinubu bú ọmọ olódó dẹ ọwọ́ tó fẹ́ gbé ní Nàìjíríà ó lágbára pọ̀ nígbà tó wọlé láì tí ì kéde nǹkan kan ṣe mọ̀ pé lórí ètò yìí náà mo ti sọ fún yín mo ló kéré pé àwọn stéètì mẹ́ta kan ọmọ níná tí ò ní ṣẹ́jú mo ní tí náà wọn ò ní ṣẹ́jú mọ́ àfẹnjẹ́ ọ̀bá rówó ra ná ló kù. gbogbo ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ kan bá padà bá jẹun wọ́n ti buwọ́lù ó ti buwọ́lù òfin tuntun tó fún àwọn aládàáni láǹfààní láti dá iléeṣẹ́ iná sílẹ̀ ládùúgbò lẹ́lẹ́kùnjẹkùn nílùú sílùú àwọn ìlú mẹ́ta kan sì ti gba láńsẹ̀sì tí wọ́n ti wà lọ́wọ́ ẹ pé wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ lára wọn ní ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Kaduna àti ìpínlẹ̀ Èdó ṣé ó wá ń jọra wọn àbí ó jọra wọn nínú òfin tó bu ọwọ́ lò tí àwọn èèyàn tí wọ́n gbádùn ó sọ wípé n ti lè mọ́ wa yìí àìsíná wà ń bẹ ètò tí gbogbo ẹ̀ ń dùn yìí ẹ̀yẹ jáwọ́ múná lọ láàrin ìṣẹ́jú kan bọ̀lọ̀ láàmú làágùn ṣùgbọ́n tí bá wà ń kọ́ ọkàn èèyàn balẹ̀ ni gan dínkù. ẹ rí kí wọ́n tó lọ́dún mẹ́rin yìí lógo ọlọ́run ọ̀rọ̀ náà yóò di àfihẹ́yìn bẹ́gùn ṣe é fi sọ ebi wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n máa ń mú un lọ tẹ́lẹ̀ wọ́n tiẹ̀ ti sọ ti bí ìdí tọ́ì ọkàn wa pín wọ́n tún lè tó ṣẹ́jú márùn wọ́n tún mú wá up nepa wọ́n tún lè tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n tún mú lọ padà láti gba <laughs> olódò dé ti wọlé mo rò pé wọ́n pe mítìnì wọ́n bára wọn sọ̀rọ̀ pé ẹ̀ yìí lọ́wọ́ wa o. yẹn wá juná lẹ gbogbo dátà jù lẹ níbo lẹ ti rí i níbo láwà gbogbo gbàtẹ tẹ́ múná lọ lóṣù kan ọ̀sẹ̀ méjì níbo ni náà ìwà tẹ́lẹ̀ àwa là ń ṣera wa. ètí mò ń wí òye yín àwa là ń ṣera wa. ní bàjẹ́ nínú ẹni tí ń ṣera nàìjíríà jẹ́ kan ẹ sọ fún gbogbo ẹni tó bá fẹ́ jápa ẹ máa jápa lọ ẹ̀ ń tẹ́ ẹ jápa lọ náà lẹ́ jápa padà nígbà tó o bá ń gbọ́ wọ́n ní owó epo léwó owó epo wọn wọ́n ní yàá mọ̀ lé fáwọn òṣìṣẹ́ ó ní àwọn òṣìṣẹ́ náà ìjọba ò ní wò wọ́n ràn ẹ̀kúnwó dé bá owó tí òṣìṣẹ́ ń gbà. ṣówó ni minimum wage three thousand àbí thirty thousand thirty thousand téèyàn bá fi depo nu mọ́tò mi nísìn jíìpù bóyá ló lè kún kéèyàn wá ní jíìpù kó sì mọ ṣiṣẹ́ ìjọba kó sì mọ gba thirty thousand lóṣù tí ò ní jalè ibi tó lè ti wá nù. ó lóun ó tún ṣètò dẹ̀rùn débi wípé àwọn òṣìṣẹ́ ò ní máa fowó wọn ra nǹkan mọ́ gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ rà lórí gbèsè lórí gbèsè tí wọ́n bá fẹ́ rà bọ́ bá fẹ́ lo mọ́tò tuntun wọ́n ó gbé fún tó bá ti níṣẹ́ rẹ̀ lọ́wọ́ bọ́ bá ń lo fóònù kan sàá torí wípé fóònù yìí kò tẹ́ ń lọ́rùn mọ́ létẹ̀sí tó jáde yóò mú yẹn lọ ọbẹ̀ yóò gbà míì wọ́n yọwọ́ gbèsè tó wà ńlẹ̀ sínú tuntun yóò tún <laughs> àkàpọ̀ lóko rẹ̀ ọ̀la ní aráàlú òyìnbó ń ṣe tẹ́ ẹ fi rò pé wọ́n dáa jù wá lọ́nu bọ́ọ̀ bá wọlé aráàlú òyìnbó míì èyí ò jí ṣòro gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí gbèsè káàdì ẹlòmíì tí káàdì tí ń bẹ lọ́wọ́ ẹlòmíì ó tó mẹ́wàá gbogbo ẹ̀ ní sáfìsì lóṣooṣù èntí ọyọ ten pounds èntí ọyọ twenty pounds èntí ọyọ fifty dollar èntí ọyọ kínní kan tí o direct debit ní kò nídìí káwọn yọjú sí kó tó sàn ó ti bá wọn múlẹ̀ àdéhùn ti wà lórí owó iṣẹ́ rẹ̀ ọ̀ ń wọlé báńkì báyìí wọ́n ń jù sáwọn gbèsè rẹ̀ ní gbarangbara tí gbogbo nǹkan bá wà kò ní sí yahoo gẹ́rígẹ́rí mọ́ kò ní sí àwọn ọmọ olè mọ́ kò ní sí ẹgbẹ́ lágbájá ẹjẹ́ agbowó ransom ìgbésẹ̀ ń lọ lórí security tó gbọ́pọ́n nàìjíríà kábíyèsí olódùmarè àwọn dúróònù tí máa wọ ara rẹ̀ láti bí irú bíi tí ó lọ Kánò láwọn dúróònù tó ní agbára tí ò séèyàn nú ẹ̀ tí ó sì ya gbogbo inú igbó tí ó máa fún wọn ní ọwọ́ pé ibi báyìí làwọn èèyàn ságọ sí ibi báyìí làwọn èèyàn wà. ẹ rí ó ti wáyé bẹ́ẹ̀ rí nígbà tí. Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe ìjọba lẹ́kọ̀ọ́ odidi ọdún mẹ́jọ ni wọn ò fi fún alálòkéṣàn nígbà tí wọ́n lo power tussle pẹ̀lú bàbá Ọbásanjọ́ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tọ́jọ́ ọmọ Yorùbá ó dájú òun gbà náà kò fún wọn ní allocation ah nǹkan kọ́kọ́ lé o lọ́dún àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan lé o. ní ọdún kejì nǹkan le díẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fódìdí ọdún mẹ́jọ ọ̀hún wọ́n sì ṣèjọba tẹ́nìkan ò pé wọn gba location. a máa rí bẹ́ẹ̀ a máa rí bẹ́ẹ̀ tí nǹkan bá ń ṣùgbọ́n tí ọba dáa kọ́kọ́ korò díẹ̀ bíjọba bá le bó ṣe le yìí ìgbẹ̀yìn rẹ̀ ọ̀dà kò tiẹ̀ tí ì le ọ̀ tún gbà wọ́n bá tún gbé ti pọ́lísì ti dọ́là wọlé ńsìn yóò tún lágbára díẹ̀ ṣùgbọ́n ńgbà tí gbogbo ẹ̀ ọba lulẹ̀ sí ẹ̀ẹ̀kan náà ni tí ó di competition. wọ́n ti fáwọn elépo láǹfààní láti lọ rèé máa ra epo ẹ kówó yín lọ ẹ lọ́ọ́ fi repo fúnra yín ìjọba ò fìnáǹsì ẹnì kankan mọ́ nígbà wọ́n bá rà tèmi rà tẹ́lẹ̀ rà rà èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ní wọlé tẹ́lẹ̀ tọ́dọ̀gọ́rùn-ún èèyàn ẹ̀ kálukú ò pé jẹ́ ń tètè ta tán ọkọ̀ ojú omi mi tó wà lójú omi kó lè lẹ́yìn ìyún tọrọ tó ní ti dọ́là tí ó fi lulẹ̀ rèé ọ̀pọ̀lọpọ̀ tó bá kó pamọ́ sọ́wọ́ ẹrù ó lẹ́ẹ̀mejì dọ́là ó padà lulẹ̀ tó jẹ́ wípé àní <laughs> sọ́ọ̀tì ẹlòmíín ra dọ́là ń seven hundred ọ̀rà ń seven fifty ó ń kó pamọ́ lé ń kó pamọ́ lé àfi tí ọba lọlẹ̀ sí lókù kò ní lọ òkè. Okay ìdí tí ò sì fi ní lọ òkè ni wípé gbogbo ohun tí màá fa kọ́nù ń ọ tí àwọn central bank ọmọ kó fáwọn kan tí wọ́n mọ̀ fi sọ̀rọ̀ bòròdò change àwọn wo ló ní jù níbo ni a sì wà àwọn tó ní bòròdò change láì gbé láì fà owó nàìjíríà làwọn fi ń sararin dé wọ́n á fi sararin dé gáàsì náà ó wo. ẹ má jẹ́ nìkan kan ó tàn yín gáàsì náà ó léwó ṣùgbọ́n gbogbo ẹ̀ fúngbà díẹ̀ ni ara ó padà dẹ̀ wá débi wípé èmi ni mo fi gbogbo ẹnu sọ fún yín pé àtọ́ wà nílùú èbó gan ọmọ japa padà wálé àyẹ́ ni <laughs> ẹrù pa ọwọ́ àlọ́lùdé ni ẹni ẹlẹ́ni tó ti dọ́gbọ́n fi àwọn nǹkan rẹ̀ ránṣẹ́ ó ti wálé padà nu ara dẹ gbogbo nàìjíríà bẹ́ẹ̀ torí pọ́lísì táwọn eléyìí gbé wá gbogbo olè tó o bá mọ̀ ń jà ẹni tó ti ṣòwò àkàrà tó ṣòwò ẹyin ẹyin mọ́nu tó ṣe òwò oríṣiríṣi nǹkan ìgbó. kí ẹ dúró àdìtú kílẹ̀ wá fẹ́ fi ọ̀rọ̀ èrè pa fún un. èrè nira tí fi ń dékà ní fi ń ṣe ọ̀lẹ̀ ní fi ń ṣe mọ́ínmọ́ín ọmọ iye tó ń rà ọmọ iye tó dà ọmọ iye tí kóńgò rẹ̀ dà ọmọ iye tí ń bá wá látọjà ọmọ iye tí àwọn bá gbàwìn rẹ̀ iye tí ó jẹ́ irú àwọn eléyìí ò ṣeé fi nǹkan kan pamọ́ fún ó yé wọn pọ̀. ìjọba ológun àwa dúpẹ́. wọ́n tún bá àwọn ọ̀dọ́ yọ̀ nínú ìjọba yìí àwọn kíkí post tó ní agbára àwọn ọ̀dọ́ mọ̀ padà síbẹ̀ torí ìjọba eléyìí lòún gbà pé ọpọlọ wọn sì fresh téèyàn bá fẹ́ rí ẹni fẹ̀yìn lẹ̀ fún lọ́la àwọn ọ̀dọ́ òwòyí wọ́n gbọ́dọ̀ gbé wọn jáde ẹ̀ wọ́n mọ̀ fọ̀nà àwọn ṣe báyìí ṣe báyìí ṣe báyìí àìfọ̀nà ọ̀dọ́ náà lọ jẹ́ yahoo ọ̀pọ̀ àwọn ọmọlọ́mọ wọn fẹ́ jayé ẹ̀yin nìkan lẹ́ máa yé jẹ ni olówó òbí wọn ìyá rẹ̀ ń tata bàbá rẹ̀ ń ṣàgbẹ̀ iṣẹ́ ọdẹ security bàbá rẹ̀ ń ṣe àwọn ọmọ olówó lọ́ba lọ yunifásitì àwọn ọmọ gbé mọ́tò bọ̀ọ̀lù bọ̀sọ̀bọ̀sàn wa wa ni yọ̀ọ̀yà gé èèyàn lórí ni o yọ̀ọ̀yà gbowó lówó olówó ni o tí ọba tó náà ọba fi ní akọ́láwọlé olóòtú kó ní mo rè mo kó ní tòkó rè tòkó oníkálukú ká lọ fọkàn balẹ̀ tí ìjọba yìí bá lè ṣe ìjọba fún ọdún mẹ́jọ lẹ́kọ̀ọ́ láì gba location èkó yẹn nígbà tí ìjọba lelelelele lẹ́kọ̀ọ́ táàsì ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ tó fẹ́ pa àwọn èèyàn lórí ta lẹ wá rí tó sákò lẹ́kọ̀ọ́ tó lóun òṣìṣẹ́ mọ́ lẹ́kọ̀ọ́ òun ti kó wá bàdàn àbó òun ti kó wá lù àwọn lábẹ́òkúta kálukú faramọ́ náà ni ṣùgbọ́n ń gbà ayọ̀ rẹ̀ dé wọn ọ̀sọ́ fẹ́ nìkankan mọ́ nínú kọ́kàngbọ́kọ̀ tuntun wálé àbọ̀dá mi ẹ̀ tún ti pààrọ̀ mọ́tò ẹ ọlọ́run ló ṣe é àwọn ọ̀jọ̀gbọ́n foríkorí lórí tí ó ṣẹlẹ̀ ní nàìjíríà